فكل محدثة بدعة فكل بدعة ضلالة وكل ضلالة في النار على كل حول وضع أفروا الناس الجفون عن أبوى محمد صلى الله عليه وآله وسلم كي جاءت جناك يوم بقى kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí náà lápapọ̀. anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi kan tó wà ní sàrídò bukhari hadithi an bin bashir radiyallahu ta'ala anhu an-nu'man bin bashir ló gba hadithi tí hadith náà bẹ̀rẹ̀ pé ní inna al-halala bayyinun wa inna al-harama bayyinun ànábì ní nǹkan tó tọ́ ní tó fojú hàn ní bákan nǹkan ìwọ̀ ní tó fojú hàn ní níparí àdíyìsí yìí ànábì wá jẹ́ kó yíra àlà ẹ̀tẹ́tẹ́ gbọ́

ṣùgbọ́n ìlàlàáfíà rẹ̀ yóò jẹ́ kí gbogbo ara náà lálàáfíà wọ́n yìí bá fáfadà nǹkan kékeré bíi bá fi ẹran tá à ń sọ yìí nígbà tó bá bàjẹ́ fáfadà jáfàdù kò lọ gbogbo ara náà ni ó bàjẹ́ ó rà kéèyàn rówó ra tó láfara kolo kírímù tó jẹ́ pé ní owó iyebíye ló fi ra tí nǹkan yìí bá ti bàjẹ́ lára ẹ̀ gbogbo ara tó ń tán náà ti bàjẹ́ àlébi ní àlà ẹsẹ̀ tí ẹ gbọ́ kí ni nǹkan náà kí ni bá ti ẹran náà wàyí àlùkọ́sì tó náà ní ọkàn ọkàn ẹni tọ́jú bá dá àlébi ẹ kó yẹ akókò owó ara ẹ̀ lójú dáhùn kódà kó mọ́ra owó ra tó ń lására bákan náà ẹ̀kọ́ bá bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ kódà kó máa ń lé ẹ̀tọ́ pẹ̀lú owó iyebíye. hadith yìí àlébìjẹ́ ká mọ ẹnu ẹ̀ pé ní ẹ̀mí lọ bá ara ó yẹ káka ẹ̀mí wa kọ́ bóò láti sẹ́mi ṣe bóò lẹ̀mí ó ti dá bóò lẹ̀mí ó ti mọ́. Al-Imam Ibn Qayyim rahmatullah alayhi ìkan nínú àwọn àfẹ́ẹ̀sì bàbá náà fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀lì ṣe rí fún wa wọ́n ni wọ́n lọ́mọ káàdì kọ́lìbùlẹ̀ áàbìlẹ̀ àbọ̀ àlùmọ́lì nígbà táwọn náà wá ti mọ̀ pé ẹ̀mí òun ni ọba fún gbogbo ara yòókù òun òun ojú òun ẹsẹ̀ òun etí ẹni òun ló dàgẹ́ bí ọba tó yẹ pé yóò máa àwọn ọmọ ogun yòókù ìyẹn pé ẹ̀mí òun ara wa yóò máa gbogbo àwọn oríkèéríkè ara yòókù ẹni tó bá fẹ́ náwó rẹ̀ láti fi mú nǹkan tí ò dáǹtì ẹ̀mí ní òbí kọ́kọ́ rò pé jẹ́ ń ṣe báyìí ẹ̀mí ó ẹ̀kọ́ ya ṣe báyìí alẹ́bí ìfẹ́fù òkúlò ha àní amúrẹ̀ tẹ́ gbogbo gbogbo àwọn ẹ̀ka ara yòókù àtẹ́tẹ́ mi bá pa wọn náà wọ́n máa tẹ̀lé ní gbogbo àwọn ẹ̀yà ara yòókù ẹ̀mí ó lò síbi tó bá fẹ́ wọ́n ti tẹ̀lé mi tẹ́mi bá ti rò nǹkan ó fẹ́ wò kó ní ẹ̀mí ní èrò pé kó ń ṣe bá ẹ̀mí yìí ń lọ bá ara ìyẹn ló fà lóye pé ní agbọ́dọ̀ tún ẹ̀mí wa ṣe agbọ́dọ̀ mọ àwọn nǹkan tí ó ń tún ẹ̀mí ṣe bákan náà agbọ́dọ̀ mọ̀ pé àwọn nǹkan wà tó jẹ́ àrùn ẹ̀mí àwọn àfẹ́sẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹ̀mí pín sí mẹ́ta ọkàn ó pín sí mẹ́ta ọkàn tó dáa ní à ń pè ní alikọ́lìbò tẹ̀lẹ́m ọkàn tó lálàáfíà pé pé òun náà lọ́lọ́run bá fẹ́ kí yé kálukú wa ká ní káwá fi pàdé òun ọlọ́run nígbà tó lọ́n sọ̀rọ̀ ọjọ́ gbèdé alikiyama tó sọ̀rọ̀ àwọn tí ó là ń lẹ̀ ọlọ́run yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó yẹ pé ní máa gbogbo dúkìá tá a kójọ kò lè ṣe wá láǹfààní jọ náà bọ́lá àbánú àwọn ọmọ tó a bí ò lè gbà wá nílẹ̀ lọ́jọ́ náà ìlà mẹ́ni àfà ìlà mẹ́ni àfà wọ́n àbíkọ́lù mi sẹ́lẹ̀ àyàfi ẹni tó wá pàdé ọlọ́run pẹ̀lọ́kàn tó mọ́ pẹ̀lọ́kàn tó dáa so ẹ̀mí alákọ̀ọ́kọ́ nu ẹ̀mí tó mọ́ tó dáa irú ẹ̀mí wo ẹ̀mí ti ń ṣe tọ́lọ́wọ́ bá. الظالم من الآفات والمكروهات والكفر والنفاق ẹ̀mí tó yẹ pé nípa bá là á ní bá wà jẹ́gẹ́jẹ́gẹ́ ń bẹ̀ á ní bá takòtò lọ́n bẹ̀ àti ní bá ìṣe alábòsí ìṣe mọ̀nẹ́sìkí àmì bá ń bẹ̀ ẹ̀mí tó dánu tí ó gbà pàkọ́lọ́ tọ́lọ ní ṣe báyìí tó náà ṣe tọ́lọ ní mọ́ tí ò sí àwọn nǹkan ẹ̀ṣẹ̀ níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni alikọ́lùkùn mọ́rí ọkọ̀ tó ń sàárẹ̀ tó yẹ pé àárẹ̀ wà ń bẹ̀ wọ́n ní kọ́lùkùn láwù ṣàyà ìṣẹ̀mí ń bẹ nínú ọkàn kò sí ikú tán ṣùgbọ́n àbí ẹ̀ńtà tó ti bẹ́ẹ̀ náà àárẹ̀ tó wà ń bẹ̀ wàhùn àkọ́lùkùn tó ṣubù hà ìrù onírúurú sí ẹni tí ò ṣùgbọ́n mùsùlùmí náà ti ní ṣùgbọ́n kò dúró déédéé kò sẹ̀tì bó bí ẹkọ́ ṣe ẹlẹ́ni ní sàárẹ̀ mu tẹ̀wárẹ́ mi ẹlẹ́kẹta ní alùpàlùbù lè máyè ẹ̀mí tó yẹ kó òkú ni kò tẹ̀ ẹ̀fẹ́ mi bí òun rárá ó ní ẹ̀mí tó yẹ kó àwọn ẹlẹ́bi lá ẹ̀yà àgbàfẹ́ fọwọ́ aláyà àrùkọ̀rọ̀ bá wà láyà àdúgbò ṣẹlẹ̀ ní ọjọ́ ká mọ̀ pé ẹ̀mí wa ò ní bákan náà ẹ̀mí kan lálàáfíà àwọn kan sàárẹ̀ àwọn tí ń sàárẹ̀ kan bọ́lá ń sọ pé àwọn kan lálàáfíà lọ́lọ́run sọ àwọn tí ń sàárẹ̀ náà fún wa pé ní àwọn ẹ̀mí kan bẹ sí sàárẹ̀ ìlú fi lè pàtàkì pé kálukú àmọ́ ààrẹ tí máa ń ṣe ẹ̀mí yìí káàmù àrùn tí ló ń bá ẹ̀mí tẹ̀lé tó bá ti bá ẹ̀mí kó báyà lọ́dọ̀ náà bá ní. ẹ̀rí gbogbo àlà ń ṣe kẹ́rakẹ́ta láti máa ran àìsàn tí ò da kálíbà àtàkùn gbogbo àlà ń tírìtì bà là ń tírìtì orí fífọ́ là ń tírìtì inú rúru là ń tírìtì oríṣiríṣi ààrẹ tí máa ń ṣe ni ṣùgbọ́n bí ẹ ààrẹ tí ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ sí ọkàn ẹni oníṣẹlẹ̀ sí gbogbo ara yòókù tẹ́lẹ̀ bá fi ń sàárẹ̀ kò ní pàdé ọlọ́run lẹ́nu tọ́rọ yọnu sí ìyẹn kálukú wa mọ̀ pé ẹ̀mí sàárẹ̀ bí mọ̀ ká lọ mọ̀ pé ẹ̀mí wa ọkàn wa kó síbẹ̀ lọ láti tọ́jú dára bẹ́ẹ̀ náà ló yẹ ká gbìyànjú ká fi kìràkìtà láti wo ẹ̀mí wa pẹ̀lú bí àwọn àìsàn tó lè ẹ̀yà ń sin ọlọ́run àwọn nǹkan tí mo ń fa àìsàn ọkàn ó pọ̀ alákọ̀ọ́kọ́ ní àlùjáàlù dìdín kéèyàn mọ́ tẹ́sí mọ̀ kéèyàn mọ́ máa ń ṣe nínú ẹ̀sìn yóò máa ṣe gbogbo ẹ̀ bálabàlá ní orúkọ ìtọ́lọ́run ọ̀fẹ́ ni ó ṣe yóò ṣe àdádálẹ̀ yóò ṣe ń tí yóò múrí bínú ọlọ́run ọba eléyìí nínú tí máa ń fa àárẹ̀ ọkàn òun náà ní kéèyàn mọ́ gbẹ́sìn yìí kó wọ́n máa ń ṣe nínú ẹ̀sìn bákan náà nínú tí máa ń fà á òun náà ni alifitan fìtínà sáǹbà ilé ayé ó lè jẹ́ fìtínà bíi ṣubha fìtínà rújú àbí fìtínà bíi ṣàwà fìtínà mádùn adùn owó ibi tó wọ́n bẹ́ẹ̀ lókè dé kò jẹ́ kó jẹ́ yẹn rẹ mọ́ ó ti bá ẹ̀mí rẹ̀ jẹ́ tó bá rí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ tí ń rìn bí tiẹ̀ ó lè lóun lè ṣògùn nítorí kí n torí pé fìtínà ti bá ó ti kó sínú ọ̀fẹ́ ó ti bẹ̀mí ẹ̀jẹ̀ ẹlòmí òkú ọmọ ẹ̀ta kéje ẹ̀lẹ́kún látara lòdò yìí ni ayé ti wá pé káwa bá ti là káwa bá ti ga ìyẹn pé dájú ẹ náà ni òyìnbó lọ ìyẹn pé ní oyè èèyàn jẹ náà ni ó lọ ìyẹn pé kó parọ́ láti fi rówó náà ni kò sí tí ò lè ṣe nínú adùn lòdò yìí ni ayé ti máa ń kó bẹ́ẹ̀ nílé tí ó bá ti wọnú ẹ̀mí ẹ̀mú ni ò ní gbádùn mọ́ bákan náà nínú tí máa ń fa àìsàn ọkàn onye ádámù zikiri láì sàáàlà tí ẹ̀wọ́n máa rántí ọlọ́run ọlọ́run bá tó dáwà tí ẹ̀ máa rántí ẹ̀ ẹni tí ìbá rántí ọlọ́run ọkàn rẹ̀ ó lè ní ẹ̀mí rò ní gbẹ́lù ọlọ́run ní kọ́ta ọkàn wọn wá wàhíyà ọkàn wa dàbí òkúta àwọn aṣáájọkọ sọwà kódà ọkàn wọn kẹtó lé òkúta lọ bẹ́ẹ̀ lẹ́mí ẹlòmíì sórí ẹ̀mí ẹ̀ ti dí kan ó ti dí pítà ó ti ó ti jókòó òṣèlú ọlọ́wọ́ bá tó bá kọ́kọ́ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ oríro torí pé àìsàn ti wà nù ọkàn inú tí mo ń fa sábàbí tí mo ń fa àìsàn kọ́kàn òun náà ní pé wọ́n mọ̀ rántí ọlọ́run ó jẹ́ pé ayé nìkan náà ni ó wà mọ́yà tọba tọrọ ọlọ́run létí ẹ̀ tọ́tọrọ ọlọ́run kò ní rárá ilé iná ni tí máa ń kó báyìí ní òun náà ni. bákan náà nínú rẹ o ní àrísíkọ́tò tẹ̀yí à kéèyàn máa bá wọn ẹni burúkú rìn àwọn tó wọn ní súnni mọ́nà àwọn tí wọ́n ń sàárẹ̀ náà gbádùn wọn àdúró ìwà wọn ò dá wọn ìṣesí wọn ò dá mú ọ̀rẹ́ ayò kẹjọ máa rìn kẹjọ máa ṣe káàkiri ṣe pé ní gbogbo tó ń bá ń ṣe lòun náà padà máa bá wọn ṣe eléyìí máa ń fa kẹ́mi lé bákan náà akílẹ̀ haram tẹ́yẹ̀ máa jẹ haram tẹ́yẹ̀ máa jẹ haram pẹ́pẹ́ ní ti ń jẹ haram kò ní bìkítà gbogbo obi tó kò tí wá lómi lé yóò máa sọ pé ní kò sí nǹkan halal mọ́ ẹ̀rí halal ti tán haram ló kù kéka ló fi máa jẹ báyìí ẹlòmíì tiẹ̀ lórí kò tó wà láàrin gan mọ́ abarakọ kan ti lè pe gbogbo bí tí òun bá bá ti rí tó ń wá kódà kó jẹ́ ibi tí ọlọ́run bá fún àná wá tààlà nítí òfẹ́ ni òun lẹ́bi láti ṣe ọkànlélẹ́ ni wọ́n ń fa eléyìí eléyìí tí máa ń kọ́ níyàn kéèyàn rí ìyọnu ọlọ́run ọba orúkọ náà ní ẹni tí ó lálẹ́ tó fọkàn tó lálàáfíà ẹ̀mí tó dáa tó mọ́ gbogbo wa pàdé o àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam inú hadithi àbí òrẹ́ra gbà wá àníbi sọ́fà arákùnrin kan fún wa àníbi ní arákùnrin ìlú tí ìlú sọ́fà ó ti tẹ́ lórí ìrìn àjò ó ti rìn gan ó ti tẹ́ bó ti jáde fún olé akọbàrọ̀ àṣà àfà tó yẹ pé ní akọbà eruku ti bò ara ẹ ti rírà kura tó sẹ́yìn ó ti mọ̀ ká yìí ó ti pẹ́ lórí ìrìn àníbi ìyàmútu yádà orí la sàmáà. ó wá rẹ̀ tókè ni wọ́n ń bẹ ọlọ́run ọba tí ọlọ́run ṣàánú mi ọlọ́run lọ́wọ́ ní haram bẹ́ẹ̀ ni ibi títí ń jẹ títí mú ibi èèwọ̀ ni wọ́n mú ṣọ́rọ́bùrù haram títí mú kíkún rẹ̀ èèwọ̀ ni wọ́n mú haram títí wọ́n gan èèwọ̀ ni ibi èèwọ̀ ni ń jẹ títí mú ó ti dẹni ìdọ̀tí lọ́dọ̀ ọlọ́run ọkàn tó lọ nílò lára rẹ̀ ọkàn rẹ̀ ó ti di nǹkan ìdọ̀tí ó wá tẹ́wọ́ tọ́lọ́ ìbẹ̀ lọ́wọ́ bá anábà muhammadu rasulillah sọ fún pé ní ìsọ fún ẹ̀fọ́ abájọ́ náà pé ní fa anna ìsàjẹ́ àbọ̀là bó náà ṣe gbàdúrà irú èèyàn báyìí èèyàn tó yẹ pé ọkàn rẹ̀ ti jìnà sí tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni níbi haramu báyìí ni wọ́n tẹ̀lé sí haramu oríṣiríṣi kàrọ́ṣùwà gẹ́gẹ́ bíi ìmọ̀ gbowó àtẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ gba bright wà rìbà gẹ́gẹ́ bí ìmọ̀ jẹ́ rìbá ìmọ̀ jẹ́ rìbá ọ̀pọ̀lọpọ̀ yẹn gẹ́ ń gbọ́ rìbá ní rìbá rìbá wọ́n mọ̀ pé ò kí ni jẹ́ rìbá ní ọ̀pọ̀lọpọ̀ mọ́ bákan náà wà ní díṣì ìmọ̀ ẹgbẹ́ díṣì ìmọ̀ rẹ̀ yẹn jẹ́ ìmọ̀ ṣàbòsí fún yẹn níbi ọjà ní àbí ibi iṣẹ́ ọwọ́ tọ́ka kálukú rẹ̀ ti wá ti pé bí ṣe máa ṣe nu tààrà ti máa ń fa

nìkan náà ló kàn kò sí tó kẹ́kẹ́ lọ́rùn ayé bá ti wà mọ́yà yìí nǹkan kékeré ẹ̀rí wọn tààlà ọlọ́nìbà fi rúnlẹ̀ dúnìyà wọn fún ayé kayé kú wọn ayé wọn ṣeré ọ̀run lè yẹ kí awọ àmọ́yà lèmi yóò fi mọ́ yóò fi máa ṣe tọ́nà ọba ọlọ́ni ọlọ́tọ̀kù rọ́ndà kò mọ̀ àyàtò dúnìyà ẹ mọ̀jẹ̀ kí ilé ayé kókó ìtẹ̀jẹ́ bá yín yẹ pé ìtẹ̀jẹ́ ní ilé ayé títọ́ ń lé lánàá pé àti bá débẹ̀ lónìí ọmọ ti bá ti níye báyìí ó ti tó mi tó bá padà débẹ̀ kò ní tó yóò wá tẹ́kọ̀ọ́ kẹ́yìn án lé òní jẹ́ kéèyàn rẹ ti sọ lọ́wọ́ bá àwọn nǹkan wọ̀nyí a máa fa líle ọkàn ẹwà àdúgbò kan bá ti lé nínú àwọn àrùn tí máa sábà ń ṣẹlẹ̀ sọ́kàn òní anifas ẹ̀rì èyàn máa wà mọ̀nẹ́fìkì ẹ̀ńtí bá ti ń tojú méjì ọkàn rẹ̀ ti bàjẹ́ ni tí ò bá lè tó nínú ìsìláàmù yìí bó fi tó àti bó ṣe yẹ kí ẹgbẹ́ nígbà tó jọ ń tẹ̀sìn yìí ètò ń bá wọn sáwọ́ nínú bá wọn lọ ní àtẹ́wọ́ nínú bá wọn sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ti bàjẹ́ àwọn tó ń ṣe ojú méjì ni ọlọ́ni mùsáàbíkú àbí ìnàbẹ́ ìnàbẹ́ àwọn kan wà ẹ̀ẹ̀mọ́bí àlẹ́mọ́bí bá ṣe wọn sí láàrínlá àhàhùlá ìwà láàrínlá àhàhùlá àlẹ́tò wọn mùsùlùmí àbúníwòká sẹ́kẹ̀fẹ́ rí ní wọ́n ní àbúlẹ̀tò wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ní òdájọ́ tẹ̀tẹ̀ tó bá ti bọ́rọ̀ rẹ̀ débẹ̀ ní tẹ́sílámù tí ń sáwó ó ti di kèfèrí bẹ́ẹ̀ náà lẹni tó yẹ pé ní nínú Islam táwa yìí ń fi súnà ń fi hàn síta ṣùgbọ́n àtàwọn oníbíbí àrádàdá lẹ̀ mẹ́jọ ń ṣe olójú méjì náà ní ẹgbẹ́ tó bá ti níbẹ̀ ọ̀kẹ́ ti bàjẹ́ sábà sírú ẹgbẹ́ àníṣíwò ní súnà oníbíbí àná làásùmọ́ inú tí ìmọ̀ ń tẹlẹ̀ sọ́kàn ní àárẹ̀ oní àlèfáàkì kéèyàn má dúró lójú kan kó mọ sójú méjì kọ́mọ́ tó ti fúláàmù bọ́lọ̀ ń ṣe ní kákọ́bí bọ́lọ̀ ń sọ fún ani pé òdùkúlù ìsìnmi káàpà ẹ̀wọ̀n ní fúláàmù pátápátá gbogbo tó bá ní ni ẹ máa ṣe kéèyàn máa kojú méjì kó má lè dúró déédéé ara àìsàn ọkàn ni bákan náà àríyá tí àrùn bá ti dénú ọkàn yẹn nínú tí ó ṣẹlẹ̀ sí ni àríyá yóò máa ṣe kárí mi kò ní í ṣe nǹkan tó yẹ kó ṣe tọ́lọ̀ kò ní ṣe nítorí tọ́lọ̀ yóò máa ṣe nítorí ayé yóò máa tó torí ẹ̀yìn yóò máa ṣe nítorí káyẹ̀ pọ̀nwulé àti tó máa bàbàrà wọn ọlọ́run bá fún àwọn sàádà tó sì ní àsìn wọn inú tó ń kábi tì náà nípa àlèkìlá kíjọ fún wa jẹ́ nítorí tòun nìkan wà máa ń bìrù ìlà nìyá àbúdó wa mo sí ìdára òdì àkàyílá jẹ́ ìpẹ́kẹ̀ ọba lọ tẹ̀bà ń lọ yìí mú kìlì sí ìlọ́lá òsì yìí kẹ́ẹ̀tẹ̀ sì yìí ń tọ́lọ́run nìkan ṣoṣo kẹ́ẹ̀tẹ̀ ń torí tọ́lọ́run mẹ́tẹ̀ ń torí pẹ́ nìkan yẹ ka ìlú tí ń kí yọ ìpòlì kan yẹn lè bá àmọ̀ kémi náà ń kírun mẹ́tẹ̀ ń torí ọ̀rọ̀ ayé kan náà wá ẹlòmí ó máa ń lọ nítorí pé àǹfààní ayé kan ní wá irú ẹni bẹ́ẹ̀ kárí mi ni kì í ṣe àrùn kẹsì ló ti ṣẹlẹ̀ sí ọkàn tiẹ̀ náà bákan náà nínú àrùn ọkàn ní alikibur kéèyàn máa ṣe mọ́tòmọ́tò wọ́n ìjáàbù mi náà

bákan náà bàbá rẹ̀ yóò ṣe nígi dáadáa yóò tuntun dáadáa téèyàn náà tí máa ṣe mọ́tòmọ́tò kò ti lápá àdúlọ àlẹ́bí ní yẹn ṣe mọ́tòmọ́tò mọ́tòmọ́tò ní bákòrò làá kí òdòdó dọ́dọ́ yàn ọ̀rọ̀ ọlọ́run rẹ o ọ̀rọ̀ àlẹ́bí rẹ o tí wọ́n wá ríra rẹ tó ń tá àmọ́ ṣe lọ lẹ́nu ìyẹn pé ẹnu ọlọ́run ọba ṣe báwa náà ṣe báwa náà wá jẹ́yẹn ni báwa náà báwa náà wá mọ́ tán sọ ni báwa fi tó bàbá wá ń tẹ́lẹ̀ ni ìyẹn pé kéèyàn ródòdó kó mọ́ juwọ́lẹ̀ fún ara mi mutómutó ni ọlọ́run bò fẹ́ àárẹ̀ kẹsì ní tí mo ń ṣe ọkàn ni bákan náà wàgáùtì náà kéèyàn fojú kéré àwọn èèyàn yòókù tẹ́lẹ̀ mi bá dáwùjọ ìṣesí tí ó ṣe mẹ́ ìṣesí tí ó máa fi yan pé òun lọ̀gá wọn ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwà láàrin asọ̀hábà ajẹ́kọ̀ọ́ tí wọ́n bá wọn sọ̀rọ̀ ẹni tí yẹn bá bẹ̀rẹ̀ dé láàrin wọn tí ò sí mẹ́tẹ́lẹ̀ gan ó fẹ́ lè mọ́ dáná bí mọ̀ ibi dáná bí òrera rẹ̀ lẹ́dẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni fáàrí mọ́tòmọ́tò ní ìṣe káàkiri ìjọra ẹni lójú rẹ̀ pé tọ́ba sọ̀rọ̀ ọlọ́run fún tọ́ba sọ̀rọ̀ anábì fún kò ní gbọ́ ọlọ́run subhanahu wa ta'ala ó ní nínú ọlọ́ni wàmínà náà ó wà nú àwọn èèyàn mọ̀nyí ọ̀dí bàbá kọ́ọ̀lù fi àyà ti tún níyà ṣé pé tí máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó máa jẹ́ lójú wàyí ṣe lò lọ́ha aláàmà fi kọ́lùmí ṣé kò máa fọlọ́ jẹ́ ìdíje bó ti dọ́kàn ọ̀run wà ó wà aládùúgbò lè ti sọ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó yẹ pé ní oníjà ni elése ni olùtakótọ́ lọ́ni. báyìí sáà tàwọn ìlà àfihàn àrùn irú ẹni bẹ́ẹ̀ bá ní agbára kan àbí ó wà nípò kan fún àfihàn àrùn yìí sì rà fi hà ìdí òmò ẹsẹ lórílẹ̀ ní pé láti mọ̀ balẹ̀ jẹ́ yóò mọ̀ jọra rẹ̀ lójú kò ní káwọn èèyàn kúkú mọ́ ẹ̀rí àwọn èèyàn bẹ́ẹ̀ wà èyí tó wá wọ́ọ̀tì ní káwájú nínú àfà tó yẹ pé ìjọra ẹni lójú gírí mọ́ńkà yóò wà ní òṣèṣẹ́ ẹ̀ tọ́ba ń sọ pé ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ òun jẹ́ ẹkọ́kọ́ gbọ́rọ̀ ọlọ́run jù wọ́n fún wa sọ̀rọ̀ ọlọ́run létí kò ní ju wọ́lẹ̀ fún eléyìí tí ò bá mú ni nínú àìsàn tí máa ń ṣọkàn òun náà ní kéèyàn jọrọ ẹni lójú kéèyàn fi fáàrí ọlọ́run Allaha la yuhibbu man kana mukhtalan fakhura olùjọrọ ẹni lójú onífáàrí tó yẹ pé ní ọ̀rọ̀ ọlọ́run jọ lójú ọlọ́run bá ní òun nífẹ̀ẹ́ ru ẹni bẹ́ẹ̀ bákan nínú tí máa ń ṣe ọkàn òun aliwasiwa ìyẹn pé ròyìnròyìn ròyìnròyìn gbà míì ó lè sọ̀yẹ́ ní kékeré torí pé àti ìbá ń dáàbò lórí tó ti mọ̀ nínú ẹ̀sìn pé Islam nìkan náà wà lọ́nà sábẹ́mì nìkan náà wà láàmà tẹ̀lé ṣé lẹ́yìn Islam táwọn kìí sáà wá tó lè mú nǹkan míì mọ́ tí ẹ bá lọ ń dáàbò nǹkan bá tó lọ pàdé Ọlọ́run ló di kékeré tẹ́sí ni máa ń kólé sínú ọ̀sán yẹn òun náà ni àṣẹ ìtọ́ọ̀nù ìlànà bá ìníká wá tán fi aburú rẹ̀ ní sáré ìwàsíwàsí khannas níbi aburú ṣèitán èyí tí máa ń kóró ìró yìí sínú ọkàn èèyàn alkhannas èyí tó yẹ pé tí bàbá bá wá sọ̀rọ̀ ọ̀dọ́ lọ yóò sá lọ alẹ́bí ìwáṣíwí tùfí ìdúdúrì náà èyí tó yẹ pé máa ń kó àwọn nǹkan tí ò dáa sínú ọkàn yìí ní mínàlì ọmọlẹ́yìn èsì tẹ́ mọ́ kóró yìí ròyìn sọ́kàn nígbà ndị kàn tẹ̀ náà bá tilẹ̀ nínú ẹ̀sẹ̀ tí máa ń ṣe ọkàn òun náà ni ròyìn ròyìn nínú ọgbọ́n àti tí máa ń fa àìsàn òun àlìsìmá ilẹ̀ àbáàní téèyàn máa gbọ́ orin téèyàn máa púpọ̀ kó má gbọ́rọ̀ ọlọ́run tọ́lọ́ ní ráyè bẹ́ẹ̀ ìrònú pa tọ́lọ́ ní jòkó bẹ́ẹ̀ ìjọ máa jẹ́ lógún náà ni pé bóun ṣe kọrin bóun ṣe kọrin ìyẹn ló pàtẹ́ pé ní ṣèyítọ́ọ̀nù ìwà ti lérí lẹ́ka tó nù tó ń wọ́n fi sọ̀yàn nù òní pé ká máa gbọ́ orin ẹ̀rí onínú tó ń fi sọ ọmọ ẹ̀dá ádámà tó ń fi sọ wọn nù eléyìí nínú àwọn àìsàn tí máa ń ṣe ọkàn ni tẹ́kẹ́ ń kálukú wá kàn ká fi gbìyànjú ká wọ ọkàn wá kàn kúrò nínú àwọn àárẹ̀ yìí torí pé ọkàn tó bá lálàáfíà gẹ́gẹ́ bá ní sọ òní ó pàdé ọlọ́run tọ́lọ́ yọnu sí ọkàn tí bá ń sàárẹ̀ ọkàn tí ò dání kò jẹ́ ká fi àìsánlẹ̀ kàmọ̀ òórùn kí kálukú wá gbìyànjú láti tún ẹ̀mí wá sé láti tún ọkàn wá ṣe láti dúró déédéé ọba tó ní kọ̀ọ̀kan wá الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ́ ní ọlọ́run nígbà tá a ti máa díẹ̀ nínú àwọn àìsàn tí máa ń ṣe ọkàn ìfẹ́ yẹ kí a béèrè ní pé kí wọ́n láwọn ọ̀nà àbáyọ fáwọn àìsàn yìí fẹni tí ó ti kó sí kan àbí méjì nínú ẹ̀ àbẹ́ni tí ó ti sí ìsinú ọkàn rẹ̀ kó náà máa ń tó yẹ kó máa ṣe tí ó fi gbéra rẹ̀ jìnà kúrò bí àwọn àìsàn ọkàn yìí nínú rẹ̀ ní al ká nígbàgbọ́ tọ́lọ́wọ́n bá subhanahu nígbàgbọ́ tó pé tó yẹ kórókó ìgbàgbọ́ tó yẹ pé ní ẹbọ ò ní tí ẹ da ẹ̀mí rẹ̀ ó mọ̀ ọkàn rẹ̀ ó mọ̀ bá ọlọ́run ní ọlọ́run láwọn ní gidi àwọn ẹni tí ẹgbẹ́fẹ́ bá rántí ọlọ́ wájì láti kù lóògùn ẹ̀mí wọn ń mì torí pé ìmọ̀ni ní ọkàn tẹ́lẹ̀ ìgbélé mi bá sọ̀rọ̀ ọlọ́ létí àmọ́ rántí ọlọ́ kò ní yí padà bó ṣe wà náà ní ó wà torí kọ́kàn rẹ ti ẹ̀mí rẹ ti bàjẹ́ ọlọ́nà àwọn òmìnir ọlọ́ níbi tó wá wà záàdá tó hù ìmọ̀nà ìmọ̀nì ti wà lẹ́kọ̀ọ́ wọn tẹ́lẹ̀ yóò tó wá tẹ wọn fún nígbàgbọ́ wà á là rọ́bì ìmìyàtọ̀ wá kàlùn wọn ìgbára lé nǹkan mi yọlọ́wọ́n bá tó dá wọn lọ wọn ìgbára lókè wọn ìgbára lé ìkíní kan àtijẹ́ àbígbẹ́ àbóńdè ọlọ́ọ̀nì kan tó dá wọn lọ́gbára lé ọlọ́ọ̀nì àlẹ́dínà yòókè ìwúndà sọ̀rọ̀ àwọn mùmí wà mí máa rọ̀ sáfù náà hùn mí fi kún tẹ́kẹ́ ní ta fún wọn ní dúkìá wọn àna ti bí tọ́lọ́ ọlọ́ni ìwòlá ìka òun ni mòmí ní òun àkọ́ àwọn mòmí òdodo rẹ̀ irú gbàgbọ́ báyìí tẹ́yẹ bá ní tí ń ṣe gbogbo ọjọ́ tọ́lọ́ ń fi yẹn mòmí gidi àìsàn onídénú ọkàn rẹ̀ bákan náà wọn bá sàn wọn sàálà ìròyìn wọn níbòmí ọlọ́ni alladhina amanu àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ pàtẹ́kùmọ̀ inú kùlùbùhùn mi ní kìlìlá tẹ́kọ̀ kan wọn a máa balẹ̀ nígbà tó bá rántí ọlọ́run aláàbí zikiri láàhí tẹ̀tùmọ̀ inú kùlùb na pẹ̀lú rántí ọlọ́run lọ́kàn fi máa ń balẹ̀ ìgbàgbọ́ tó dúró déédéé ki bákan náà kéèyàn máa bá wọn ṣe kó máa bá wọn rìn ẹlòmíì tó bá rí ẹni tí ń ṣe lọ́run ló sì yé tiẹ̀ láwùjọ ìgbà tó kàn rè ó dáa tó bá bí ẹlòmíì pé nítorí kílò éètì lágbájá ó lè nítorí ọlọ́run tí ń ṣe ní àjà tó bá jó ní

òun náà lè máa kọ́ṣe wọn bákan náà nínú tí máa ń jẹ́ kí ọkàn yẹn tó mọ́ òun náà ní alìsèmá ilà alìmọ̀wáàìd téèyàn máa gbọ́ wáàsí téèyàn máa gbọ́ wáàsí torí pé ní ọkàn bá ti lé ẹ̀rí ìdáfirọ̀ òun náà ní ká gbọ́ wáàsí ìgbọ́wọ́ àti a máa rọ ọkàn kò lè ní ọmọ gbọ́wọ́ àti tó bá jẹ́ ní eré lásìkò tí gbọ́wọ́ àti dára rẹ̀ ní balẹ̀ ẹ̀gbọ́n ìyẹn ń gbọ́ wà sí kí wọ́n máa yọjú síra wọn kí wọ́n máa jà torí pé ọkàn kálukú balẹ̀ náà ni nínú tí máa ń rọ ọkàn ẹni òun ni ká máa gbọ́ wà sí ọlọ́run bá fọ́ náà wá tá láǹsọ fún wa tó fàtà kí iná fa àti dìkìrọ ìrẹ́ ànẹ́bí ṣe wà sí fún wọn nígbà tí wà sí ó bá wọn láǹfààní fàyàzákàrù mọ̀ ìyáṣà ẹn tó bá nípa ayọ́ ọlọ́ tọkàn rẹ̀ dá yóò rẹ̀ ti tẹ́ fún wà tí yóò fi máa mú lò wọ̀yẹ́ bàjá ẹ̀wọ́rọ̀ àwọn olórí ibú bí kùránì ti sọ́nu àwọn olórí ibú àwọn ọmọ jìnà sí wà àti gbígbọ́ àwọn ohun àlẹ́dí yẹ̀fúlá náírà ẹni tí ó wọ iná tó tóbi ẹ̀rí iná táyé yìí kìí ṣe náà nínú tọ́nu iná tó tóbi ó lágbára ni

ìdá fi dènà àrùn ọkàn ó ní anábàrù àtàfàkùrù fi àyàtì là ká máa rántí ọlọ́wọ́ ọba ká máa ronú sí àmì ọlọ́wọ́ ọba àìmọye ọ̀nà lọ́lọ́wọ́ sọ́nà ọ̀tàlá tó ti pè wá nínú àlùkùránì pé ẹ ronú sí nǹkan báyìí ẹni tí bá ronú sáwọn àmì ọlọ́wọ́ ọba tí ronú sáwọn nǹkan tọ́lọ́ ọba ṣe ìmọ̀ nìrí ó máa lékún nínú súwọ́pù mi gáàṣì àwọn ọlọ́ni afàlàyà ń burú na ìlàlì ìbùlì kẹ́ ìfàkúlẹ̀kọ̀tù ẹ wo àmì ọlọ́run lára ràkúnmí ẹ wò bọ́ọ̀lù ń ṣe dá tí wọ́n náà bá wá gbé ń wò tó ń wò ṣe díẹ̀ tó ń ń ṣe dá tó àwọn nǹkan ìmọ̀ tó wà lára rẹ̀ wọ́n tún ń tóbi. wọ́n la sàmá ìtẹ́ ìfarúfin àt ọlọ́ni ẹ sẹ́mà tá gbé sókè yín bá a gbé sókè tó yẹ pé kò láàyè wọ́n la wàyí la jìbáàlì kẹ́yìfà ẹwà oke òkè òkè ńláńláńlá tẹ́ fún gbogbo wa náà ni fáwọn ọ̀gbà títí ń bẹ ọlọ́run ardi kẹ́yìfà sọ̀tà ẹwò bọ́lọ̀ ń ṣe tẹ lọ. agbẹ́yẹ general Qur'an ọlọ́run káwò yé sí kí wọ́n ní alẹ́ bá kódà bá dé bí oúnjẹ sáńjẹ pé káwọn oúnjẹ sáńjẹ ọgbọ́njẹ tó wá

ọlọ́ni kẹwọ́ bó ṣe wù bó ṣe dàgbà bó ṣe yọrúgbìn oríṣiríṣi nǹkan tá a wù fún yín kó mọ jẹ́ màtá àńlákùn tẹ́ ń jẹ wọ́n lè rìn àárín kan àtàwọn ẹran tẹ́ ń sìn bẹ́ẹ̀ ṣe ń jẹ́ làwọn ẹran náà ń jẹ ṣùgbọ́n iye tí ò mọ lọ tó wá gúnjẹ síwájú iye tí ò jẹ́ fún ara rẹ̀ ẹ̀rí

pàpàdà búrú inú tí ó jẹ́ gbígbàgbọ́ wa máa lékún bákan náà tọkàn wa mọ́ láti fọkàn wa mọ́ fóònù dọ̀tí oníkàmáka alukur'an karim kur'an kan níkàmáka àáka bẹ́ẹ̀ tètè ní káka ni o ẹ̀rí ọlọ́run yẹn tó ń ka kur'an bọ́lọ́ ń ṣe gbé kalẹ̀ fún kàńkà kúkà ọlọ́run yìí wọn dáadáa ọlọ́ni a kún tíra yẹtùlúnà wò hákọ̀tìlà wàtẹ̀ tó ń kà bó ṣe yẹ káka ọ̀là ìkàyò mìíràn nàbì àwọn tó gbàgbọ́ nù kéde ìdẹ kóra yín dọ́tẹ́ ń hó tẹpẹlẹ́ra yín lọ́wọ́ tẹ́ ń pariwo tẹ́lẹ̀ ń sọ kalẹ̀ èyí ń kọ́ o ẹni tí máa ń ka kùránì máa ń gbọ́ bí ní a ka kùránì kọ́ ọ ka kùránì ọ farabalẹ̀ bóyá pé ọtí fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì náà ni ọ farabalẹ̀ ó ní ó farabalẹ̀ ká kéde ìta ń kùn kéde ìta ń jẹnu kéde ìta ń ka kùránì fún àti gbogbo wa ń sàmí àti bí tọ́lọ́ ti ní abẹ́rù náà àmì làá máa àti bitọ́ lọ́n ti rí nǹkan bá yóò da àmì làmọ̀ ṣe irú yìí nǹkan ṣùgbọ́n tó ń ka kùránì ti ronú sí ẹ̀rí ọkàn rẹ̀ ó máa má torí kọ́rọ̀ ọlọ́run ní nǹka agbọ́dọ̀ ronú sí alukùránì kẹrin agbọ́dọ̀ kíyèsí bákan náà agbọ́dọ̀ ti máa lo òfin rẹ̀ tí ẹ bá ń ṣe ọkàn rẹ̀ ó máa má fóònù àwọn àárẹ̀ yìí bákan nínú àwọn òwòsàn wọn náà ni àdùá agbọ́dọ̀ máa ṣàdúà ẹ̀rí wọ́n ti ṣàdúà fún ọlọ́run mọ́jẹ́ kórí fọ́mi wọ́n jọ kí lóorun mi ní àìsàn tara bẹ́ẹ̀ náà lọ́gbọ́dọ̀ máa ṣàdúrà àìsàn tẹ̀mí náà kó má tẹ̀lẹ̀ sí ẹ àbíbọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò lẹ́mí rẹ̀ mọ́jú nínú gbogbo àwọn ẹ̀dá pátápátá kò lẹ́mí rẹ̀ mọ́jú tó ń ti bẹ́ẹ̀ kílà anábì máa ń sọ anábì àníyá muqallibal qulub ọlọ́run bá tó máa ń yí ọkàn sábìt kọ́lìbì ala dinik dákun bá ń fẹ̀ mí mi mọ́ dáńlá tó ń bi àárẹ̀ jẹ́kẹ́mí mi lè dúró ṣinṣin lórí ẹ̀sìn tá à ń ṣe yìí kì í mọ yẹ kì í mọ kòkòrò ń bẹ bó ti ń ṣàdúrà kọ lówó kọ lágbègà lẹ́nu iṣẹ́ náà lọ gbọ́dọ̀ máa ṣàdúrà pé Ọlọ́run gbogbo àìsàn tí máa ń ṣe ọkàn tí máa ń dààmú ọkàn tí èyí jẹ́ kéèyàn dúró déédéé tí èyí jẹ́ kéèyàn lódodo lódodo tí máa ń jẹ́ kéèyàn wùwà burúkú ọgọ́dọ̀ máa ṣàdúrà kọ́lọ́n kó gbé ẹ̀jìnà sí bákan náà níparí nínú tí máa ń múyàn làkúrò bí àìsàn ọkàn oníkẹyìn máa sá fún ẹ̀ṣẹ̀ kéèyàn sì máa wá kórìjì àlébùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní bẹ́yàn bá ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀rí wọ́n mú nǹkan bí idrop dúdú báyìí wọ́n kan sínú ọkàn yẹn bẹ́yàn bá tètè wá kan oríjì pé ọlọ́run nǹkan báyìí fún un mọ́ àtúnṣe ní oríjì ní wọ́n hà kúrò ń bẹ̀ fún ṣùgbọ́n bẹ́yàn bá pọ̀ sínú ẹ̀kẹ̀ yẹn tí ó ká ẹ̀ṣẹ̀ fún bí tí ò fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ọkàn tó bá ti dúdú ó ti dọ̀kà tí ń sáré nu ànábi wa ká ayà kan fún wa nínú alukur'an ní sọ́ọ̀tún mutọ́fífin ànábi ní balùrọ́ọ̀nà alákòlóbìhìn mà kánú yẹkìtìbòn yẹ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọkàn wọn fìdí tó di ọkàn wọn òun náà ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ tí wọ́n ń tẹ̀ nǹkan dúdú bẹ́ẹ̀ ọkàn wọn ó ti di pé ọkàn wọn kò sàǹfààní mọ́ ó dọ̀kà tí ń ṣàárẹ̀ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ní kálukú wa náà gbọ́dọ̀ gbìyànjú láti mójútó kàlíbà bọ́ǹbì àìsàn tọkàn bá a ti fẹ́ ká bọ́ǹbì àìsàn tara tọkàn gan ló yẹ ká kàkójú àbẹ̀rẹ̀ wọn bá fàánà wá tààlà omi ẹni kọ̀ọ̀kan wa dúró lórí òdodo kí Muhammad sallallahu alaihi wa sallam àwọn àìsàn tí mo ń ṣe ọkàn ìta kàálẹ̀ àti ìta kọ́lọ́n kó mọ́sá láìní kọ̀ọ̀kan wá mẹ́ kọ́lọ́n jẹ́ káwa náà wà nú àwọn ẹrú rẹ̀ tó ròyìn pé ní yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim kọ́lọ́n jẹ́ káwa fi ọkàn tó mọ́ ọkàn tí ó ṣẹbọ ńbẹ ọkàn tí ó sí ìwà mùnáfíkì ńbẹ ọkàn tí ó sí ìṣẹlọ ńbẹ kọ́lọ́n jẹ́ àdùpàdé ọlọ́run ọjọ́ gbé وصلى الله Thank you.